أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run tó fi wá ṣe kò ń gẹ́ dáadáa tó ní kí a tún wà ní àsìkò yìí ní ààyè yìí ní ọjọ́ kẹjọ inú Ramadan 1447 lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam àfi títí ó bẹ̀rẹ̀ lọ́nbẹ̀ àfi rẹ̀ bẹ̀ẹ́ kó yọ ń já gúnlẹ̀ láyọ̀ kò fún wa ní àtúbọ̀tán dáadáa ọ̀rọ̀ tá ń bá lọ òun náà ni nípa gbólóhùn Ọlọ́run bá lè kẹ́lá tó parí Suratul Fatiha ipe ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin ìrẹ́ Ọlọ́run tọ́wá sí ojú ọ̀nà tààrà táàfìrí ìyọnú rẹ̀ tí ó sì ṣe ojú ọ̀nà àwọn ẹni ànù bí àwọn Nasara àtàwọn tí wọ́n jọ wọ́n ibi tọrọ tánú yẹn ẹ̀nà làwá ń bá lọ agbárin ẹlẹ́ẹ̀keje ńlásùn sí lánàá ẹlẹ́ẹ̀kẹjọ láfẹ́ mẹ́nu bá lónìí táà pè ní mọ́ hakíkàtò dọ́là kí ní pápá anù afáwa Muhammad bin Yaqub al-Fairuzabadi nínú tírà rẹ̀ tó pè ní basairu dhawi tamyiz fi lataifil kitabil aziz ọ sọ̀rọ̀ ń pa abdullahi yẹn ìdí márùn ní tírà yẹn tí ma sọ̀rọ̀ lórí náà ni pé àwọn gbólóhùn kọ̀ọ̀kan tó jẹ́ vocabulary sínú Qur'an kọ́ wá so àti àwọn àyè tó ti lò yóò mú wá láti fi àwọn àpèjúwe pé ó ń túmọ̀ sí báyìí ó ń túmọ̀ sí báyìí ó ń sí báyìí nínú Qur'an yóò sì má pèjúwe wá àfáwà Muhammad múnú Yakubu yìí ọwá sọ nínú volume kẹta 481 ti dé 482 lórí dọ̀láàl ó tún sọ síwájú sí lẹ́yìn sọ́fà méjèèjì ó ní tí ń jẹ́ dọ̀láàl àbìdọ́lù àbìdòl àbìdọ̀láàlà àbìdọ́lídọ́là àbí òdòlóòlà ó ní ìtumọ̀ kẹ́lẹ̀ ní dédòlè húdà ó náà ní òdì kejì ìmọ̀nà bí àlèhúdà ṣe jẹ́ ìmọ̀nà dọ̀láàlù wá jẹ́ ọpósìtì rẹ̀ tí túnmọ̀ sí pé ń gbọ́ ọlọ́run ní ihdina siratal mustaqim ọlọ́run tọ́ wa sí ojú ọ̀nà tọ́tọ́ òdì rẹ̀ lọ́lọ́run wá ní ká ṣe náfúyù rẹ̀ náà kápẹ́lọ mẹ́jẹ agbábẹ̀ ó ti sọ wípé wà yuqalu ad-dalalu li kulli udul an al-manhaj gbogbo ọ̀nà tí wọ́n bá láàálẹ̀ tí ẹ bá ti yẹ gẹ̀rẹ̀ kú lójú ọ̀nà rẹ̀ dọ̀láàlù nìyẹn ó ti sínà nù ojú ọ̀nà òdodo ojú ọ̀nà tọ́lọ̀ọ̀bá alékẹ́ láàálẹ̀ náà ní Islam èyí tó ní ẹ̀rínú tíra Ọlọ́run àti súnà Ànábì sallallahu alaihi yóò tọ́ bá ti yẹsẹ̀ kú ń bẹ̀ gẹ́rẹ́ ó ti bọ́ sínú dọ̀láàlì O ti bọ́ sínú ànù kọ́lọ̀nkọ́ sọ je àtẹ̀yìn bẹ̀ ọwá sọ wípé ànù lánù ọmọ jẹ́ amdankana usahwal èèyàn máa máa yìí pé eléyìí ànù ni òun sì àbí ọkọ̀mọ̀ ìkà ń lọ ni kọ̀wàá túnmọ̀ ìpé justify ẹ̀ ìpé kìí sánù ní ń àìmọ̀ túnmọ̀ sí pé tí wá wà lójú ọ̀nà tó anù náà ni anù ọmọ jẹ́ yẹ̀síràn kí á na ó kẹfí ọ̀rọ̀ anù yí ọmọ wọn ni àbọ́pọ̀ ni kò sí kékeré rẹ̀ anù anù náà ni ọmọ jẹ́ kọ́lọ̀nkọ́sọ anù gbogbo ẹ̀ ó ní tọ́wá jẹ́ ojú ọ̀nà tọ́wà mustaqim yẹn tó dúó táfìrí yọ̀nú ọlọ́run ó ní sa'abun jiddan ojú ọ̀nà kan tó lè ní tó ṣòro rìn torí ẹ̀ ni ànábì sallallahu alaihi wasallam sọ́nù hadithi rẹ̀ wípé istaqimu walan tuhsu wa'lamu anna khayra a'malikumus salah wala yuhafidu ala al-wudu'i illa mu'min òjíṣẹ́ ọlọ́run nínú hadithi rẹ̀ tí imam ahmad tọ́gbàwá àti Ibn Majah àti Darimi àti Tabari ìmáàmù hakimu náà gbàwá ọ sọ pé ó fẹsẹ̀ rinlẹ̀ ní ìbámu sí májẹ̀mú Bukhari àti Muslim ìmáàmù Dhahabi sọ pé bó ṣe wíwù náà lọ̀rọ̀ ṣe rí àwọn mìíràn gbàwá ní asahabu sunan ìmáàmù Albani sọ yí pé adal hadith sahih yìí ìtọ́sọ́wà sahih ìtọ́fẹsẹ̀ rinlẹ̀ ni ọsọ bẹ́ẹ̀ nù ìwá olùgẹ̀lì kílọ̀wà nù àdísì yẹn òjíṣẹ́ ọlọ́run sọ wípé istaqimu ẹjú tọ́ o lójú ọ̀nà tọ́ dáa walan tuhsu ẹ̀ lè ṣe sírò rẹ̀ tán o ìdúró lójú ọ̀nà tọ́ dáa ojú ọ̀nà òdodo ẹ̀ lè ṣe sírò ẹ̀ tán gbogbo nǹkan ìwútọ́ bá fẹ́ ṣe nínú àlámọ̀rí ayé àti ti ẹ̀sìn ọgbọ́dọ̀ jẹ́ pé ojú ọ̀nà tọ́tọ́ iná lọ wà lórí ẹ̀ kìí sí pé ọwà dúró lórí pé àìmọ̀ tí ń kírun dáadáa àbí ó sì ájì balabala rárá o istakimu wàlà tó sù ẹ̀dúró sójú ọ̀nà tọ́tọ́ kò o gbogbo nǹkan pátá ní ẹmí kí ọ ojú ọ̀nà tọ́tọ́ tọ́jẹ́ ìyọnu ẹlọ́mọ yí pé èyí tó lóore jù nú tẹ́tẹ́ sẹ́tẹ̀ ń ṣe téèyàn fojú rí o náà ni as-salat iná nìrun wala yuhafidu ala al-wudu'i illa mu'min ẹni kí o ní máa tẹ ń pẹlẹ mọ́kọ́ máa wà lórí àlùwàlá bí ìbá ṣe mùmínì òdodo mùmínì òdodo ni máa ń ṣọ́ àlùwàlá rẹ̀ dáadáa tí ó make sure kó ń wà lórí àlùwàlá afáwa Firuzabadi ó sọ yí pé ìtumọ̀ láńtòsù tánàmì sàsálàm sọ yẹn o ní apá kan náà mọ̀ sọ pé láńtòsù fàwà àbáhù ẹ̀ lè ṣe síro ẹ̀san tí ń bẹ ń bẹ tán lẹ́yìn ìgbà náà lọ́wọ́ ní àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n sọ wípé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn láwọn àsìkò kan àti láwọn ojúpọ̀nà kan a máa ṣe kòǹgẹ́ ń tọ́lọ́ ń fẹ́ ó ní láwọn àsìkò míì àwọn ojúpànà míì rẹpẹtẹ àátún yẹ́gẹ̀rẹ̀ kó lójú ọ̀nà tọ́lọ ń fẹ́ ó ní tọ́fà ó náà ní pé ìtọ́jẹ́ òdodo àti ìsìtìkọ́mọ̀ lórí ẹ̀ bí ìgbà téèyàn gbé pépà síwájú ẹni tó fẹ́ tafà ni téèyàn gbé kalẹ̀ bọ́ọ̀dù ló gbé kalẹ̀ ni pépà ló gbé kalẹ̀ ni

oníbẹ̀ẹ́ náà ni sọ̀wáàbù ṣe rí ojú ọ̀nà Islam tọ́jẹ́ ti ojú ọ̀nà òdodo tí yóò fi ìròyìn ọnú Ọlọ́run Ọlọ́run ti sàlàyé ẹ̀ kò lójú méjì ṣùgbọ́n àwọn tó sọ̀rọ̀ áńdì ẹ̀ pátápátá anù ni torí ẹ̀ ló pé èèyàn díẹ̀ ni ó wà lójú ọ̀nà tọ́lọ́run ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọlọ́nifà láàlákàbá fi ounafsaka aláàtàríhìm in lam yu'minu bí ha dálẹ̀ hadí ìfi asafa ọlọ́n sọ fún òjíṣẹ́ ọlọ́n ipé kó banújẹ́ bára rẹ̀ lórí àwọn ará mọ́kà yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní gbọ́lọ́ngbọ́ wà máa aktharu nasi wala harasta bi mu'minin ilẹ̀ òjíṣẹ́ ọlọ́run èyí tọ́pọ̀ jù náà àwọn èèyàn bó ti lè sojú kòkòrò tó wò ní nígbàgbọ́ sọ́lọ́run so anu yẹn ó ti pọ̀ rẹpẹtẹ ojú ọ̀nà déédé ó ti lẹ́nu àlà ó ti lẹ́jẹ̀ wọ́n ó ti lálàyé kọlọ́n kó fi á ṣe kòǹgẹ́ ìyọnu ọlọ́run a jẹ́ pé anù náà ni tẹ́ríkù tọ̀ríkìl mustaqim gẹ́bí tá fa fèrúsà bá dì sọ tẹ́ríkù siratil mustaqim ojú ọ̀nà tọ́tọ́ tà ń tọrọ ìyẹ̀kú mbẹ́ o náà ní jẹ́ anù èyàn máa mọ́ yẹ̀kú mbẹ́ ni ó àbọ́gbàgbéra ni ó sèsì ni ó ìwọ̀n bá lè yẹ ní o pípọ̀ lè yẹ ní dọ̀láàlù náà dọ̀láàlù jẹ́ ó ní torí ẹ̀ ló fi jẹ́ wípé a máa ń lo gbólóhùn dọ̀láàlù yẹn fún mi náà tí èsè kó mi pé yẹn gbẹ́sẹ̀ ṣùgbọ́n torí kó ti yẹsẹ̀ kú olójú ọ̀nà tọ̀yẹ̀kọ́ wà wọn a mọ́ olùfá ìmọ̀kan wọn a mọ́ olùfá ṣìṣe ọlọ́nsọ́npa náà wíwọ́ sọ́lọ̀lá àlùsá ìpé wàwá jàdáka bọ́ọ̀lán fàhàdá ọlọ́run rí ọlẹ́n tí ọmọ̀nà tẹ́lẹ̀ tọ́jà ọmọ tíra ọlọ́run ọmọ jìbìrí ìlú àlésàlátùsàlá ọmọ Qur'an ọlọ́run wá tọ́ sọ́nà lọ́bẹ̀ ọmọ iman kọwa túnmọ̀ sí kọjí pé kọwa wá sọ pé kí ló dáàmù sí pé gẹ́rì magdubu alayhim wala dọ̀lì ọlọ́run ti sọ fánàbí pé wọ́n wájá dákà dọ́ọ̀lán fàádà so dọ́lù tànábì kọmọtọ́ ọlọ́run lásìkò kan ọlọ́run ẹn tó bá bára ẹ̀ ní dọ̀lì tó náà bá ti bọ́ sínú hidaya kaba dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ànábì Musa alayhi salatu wassalam òun gan ló dọ̀láàlù fúnra ara rẹ̀ ó ní fa'altuha idhan wa ana mina dọ̀lì nígbàtí Musa sí mẹ́sẹmọ́sẹ tí mọ̀ ní ìlàjà láàrin kìbútí yìí àti ọmọ Israeli tí mo wá wò pé ó ti fi àjọ ọmọ Israeli pọ̀ tí mo ní gbá lẹ́sẹ̀ kan bá ìyàn bá fìdí jálẹ̀ ọba kú ọni fa'altuha idhan wa ana min ad-dallin mo ṣe ń gbà yẹn ọjá láìmọ̀kan ni àìmọ̀kan ló ṣe mí bá ti ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ ya Yusufu alayhi salatu wassalam wa alayhi salatu wassalam nígbà wọ́n rí pé ó ti dá wọn lójú pé ànábì ọlọ́run yàkó ó nífẹ̀ẹ́ Yúsúfù pọ̀ àtọmọ ìyá rẹ̀ tí jẹ́ Búníyámì nígbà wọ́n ti dẹ́tẹ̀ pẹ̀lú Yúsúfù pẹ̀lú tí wọ́n dá ànábì yàkó tó wá sọ̀rọ̀ tọ́jẹmẹ́ ìran jẹ sí Yúsúfù lórí pé ìfẹ́ òun sáàtì tó wà fojú pé ah ìtẹ́ sọ yìí kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ ẹni kòkò lọ pa jẹ ìkòkò ọgbọ́dọ̀ pa náà bí ọlọ́run jẹ <laughs> ẹni tó ní mọ̀ pa náà bí ọlọ́run ọlọ́run ṣe ìkòkò wà pa jẹ ètè ní mẹ́mẹ́ àwọn náà wá fi Yusufa wa ikhwatihi ayatun lis-sa'ilin idh qalu la yusufu wa akhuhu ahabbu ila abina minna wa nahnu usbatun inna abana la fi dhalalin mubin wọ́n ní bàbá àwọn lórí ìfẹ́ tó ní sí yusufu yìí ó wà lórí àìmọ̀kan tó fojú hàn àbíkò pè ní àṣìṣe tó fojú hàn wọ́n lò dọ̀láàlù fún un tí ó bá yẹ́ pé a ní lẹ́mìí pé ànábì ọlọ́run ni bàbá àwọn ọwá wà lórí dọ̀lá wọ́n di kèfè nínú táwọn afá sọnù sínú tafsir ṣùgbọ́n dọ̀lá lù mẹ́yẹn kọ́ta àṣìṣe nìyẹn tó bá nífẹ̀ẹ́ ọmọ kan jù kan lọ gbọ́dọ̀ gbéléjú tó bá gbéléjú wàhálà ni ó dì so tí túmọ̀ sí pé àdọ̀lá inú Qur'an wọ́n lè tú sí jáhálù wọ́n lè tú sí khatọ́wù kódà wọn a máa tún sí nìsíyàn gbígbàgbé nǹkan ngbàtọ́ lọ́n sọ wípé ntọ́ bá jẹ mọ́ gbípa jẹ gbèsè inú suratu Baqara àyà 282 náà tó gùn jù odidi sọ́fọ́ àkànni inú ti bá ọlọ́wà ní ẹfi ọkùnrin méjì sẹlẹ́rì tẹ́ẹ̀bá méjì ọkùnrin kí wá ló dé tí obìnrin méjì wá dòndò ọkùnrin kan ọlọ́ni a ń tẹ́dílà ihdahuma fatudhakkira ihdahuma al-ukhra kọmọ jẹ́ yí pé obìnrin ọlọ gbọ́rọ̀ síra wọn kíkejì kó lè rán létí kọmọ jẹ́ pé gbàgbé ọlọ débà àwọn tá bá gbélé nìyẹn ọlọ́run lọ́tọ̀ọ̀tọ̀ ni pẹ̀lú ìṣesí ọ̀tọ̀ọ̀tọ̀ nǹkan díẹ̀ báyìí ó lè jẹ́ kómi ọgbàgbé omi tí ó bú ọ tí ó túnmọ̀ tó kọ́ wà láì òun ò bú ọ <laughs> etí rẹ̀ náà ló sì fi gbọ́ kó dà tó bá kálẹ̀ tó bá pì rẹ̀ báyìí yọ́ jà lẹ́nu ni bó ṣe wà káàkiri inú ẹ máa ń parí ìjà láàrin ọkọ àtìyàwó òǹgan nínú ilé rẹ̀ náà gọ́ torí pé emotion wà fún wọn kí wọ́n tètè yára bínú

àbíkọ́ gbàgbé ẹ̀ kó ṣe bí ẹn kọ́ ọ̀gbọ́ kó ṣe bí ẹn tí ọ̀sọ́ bọ́lọ̀ ṣe dá wọn kò ní ọmọ́tún sọ mí ìjọ mi kò ní ọtún mọ́tún sí mi ìjọ mi ọ́ mà ní jẹ ni lọ́lọ́run ti sọ fún wa pé à ń tẹ̀dé la ìdá òmọ́ fàtódẹ̀ kíra ìdá òmọ́lé òfurọ̀ kìí ṣe dọ̀láàlù wọ́là dọ̀ọ̀lì pé ìkánnú ìmí inú wọn ó lè gbọ́rọ̀ síra wọn kígbàgbé ó dé a jẹ́ pé ìkejì yóò ṣe kí ni o yóò lè complete ẹ̀ ló fi jẹ́ pé obìnrin méjì ó dúró ń du obìnrin kan a jẹ́ pé dọ̀láàlì ibi tá ń lọ ni pé dọ̀lá àta àgbà lórí pé wọ́lá dọ̀lín ọlọ́mọ́ fi á sínú àwọn ẹni ànù àdọ̀láàlù lẹ́dí ẹ̀tọ́rọ agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹsàn o náà ni ta pè ní abdọ̀láàlù àníwàárùn anù yìí náà náà wá póríṣiríṣi o ọlọ́nsọ akóǹbí gbogbo ẹ̀ o afáwà Firuzabadi Muhammad bin Yaqub nínú Basairu Dhawi Tamyiz ó sọ wípé dọ̀láàlù ta bá níkàwó ó pín sọ́nà méjì alákọ̀ọ́kọ́ ìyẹn pé tá bá fojú kànà kan wò ó kún sọ́nà méjì alákọ̀ọ́kọ́ ni dalalun fil ulumi an-nazariyya ẹlẹ́ẹ̀kejì ni dalalun fil ulumi al-amaliyya kéyìn ó sínà níbi ọ̀rọ̀ tawhid ilé ìlú burú jù ọ̀rọ̀ tawhid ọkẹnu kò síwẹ̀ tọ́lọ́ ń sọ̀kalẹ̀ láti sánmà tí ó sàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ tó tó Qur'an ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ ń bẹnu Qur'an ó ń bẹnu hadith Ànábì sallallahu alaihi wasallam nípa wípé in tó dúó lé lórí náà ní ká mọ ìwọ̀ tí ń bẹ fọ́lọ́n iná ní tawhid ìwọ̀ tí ń bẹ fún Ọlọ́run bá àlèkè ọlá iná tawhid dúó lé lórí káwàá mọ ìwọ rẹ̀ yẹn kò sí tíra sọ to kẹnu tó fẹjú tó dàbí Kùránì téèyàn bá wá ṣìnà níbi tawhid ó ṣìnà lọ́nà tó yẹ pé ó burú jáì tí ò sírú ẹ̀mọ́ lábẹ́ẹ̀rẹ̀ ní ká orúkọ ọlọ́run ká ìròyìn ọlọ́run ká mọ ìṣe kan bẹ̀ nínú ìjókòó

kí ni iṣẹ́ tọ́lọ̀ ń gbé fún wọn irúṣẹ́ wo wọ́n lè ṣe irúṣẹ́ wo wọ́n lè ṣe ẹlòmí ọmọ tó ayé àkùrán mi ní tukutu lórí àwọn àdínábí ọlọ́run ìsìnà burúkú lẹ́yìn agbó àwọn eléyìí lọ́lọ́run fi ń tọ́ka sí fún wa nínú súrátù nìsá àyà 136 ìpé ya ayu alladhina amanu aminu billahi wa rasulihi walikitabi alladhina zala ala rasulihi walikitabi alladhina zala min qabl wa man yakfur billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir faqad dalla dalalan ba'ida ọlọ́ni yá ayíyó alẹ́dí iná àmànú mọ̀pọ̀ ẹ̀yìn tẹ́ ní ìgbàgbọ́ òdodo ìgbàgbọ́ òdodo sí kí ní bí risalati Muhammadin sallallahu alaihi wasallam ẹ̀yìn tẹ́ ní ìgbàgbọ́ sí iṣẹ́ tí ànábì mú wá sallallahu alaihi wasallam aminu billahi ẹ má nígbàgbọ́ sí Ọlọ́run wa rasulihi àti òjíṣẹ́ rẹ̀ tí àti tíra tọ́lọ ń sọ̀kalẹ̀ ní díẹ̀díẹ̀ lérí òjíṣẹ́ rẹ̀ oná ní Qur'an walikitabil ladhi anzala min qabl àti tíra tọ́lọ ti sọ̀kalẹ̀ sáájú bí Injil bí àtàwọ́rá bí Sufu Ibrahim bí Zaburu anábi Dawud alayhi tí ò nígbàgbọ́ òdodo tọ́yẹ kó ní sí Ọlọ́run kìí ṣe pé ìgbàgbọ́ òdodo sọ́lọ̀ ní pé ọlọ́m̀bẹ rárá o tọ́kùrọ̀ mọ́ ọlọ́m̀bẹ pọ̀ gbogbo àwọn tọ́rọ̀ kọ mọ́ ọlọ́m̀bẹ un oní àgbọ́dọ̀ gbígbági wà mọ́lá àyíká ti hì ẹ̀yìn yóò tọba nígbàgbọ́ sí àwọn màláíkà ọlọ́run wà kútúbí àti àwọn tírà tọ́lọ́ ń sọ̀kalẹ̀ wà rúsùlì àtàwọn òjíṣẹ́ rẹ̀ wà lè yọ́ mẹ́lẹ̀ áàkiri àti ọjọ́ kan tí ò ní sí òru mí lẹ́yìn rẹ̀ mọ́ ẹn tí ó bá ṣe kèfèrí sí gbogbo àwọn tá a kàálẹ̀ yìí fàkọ́dí dọ́là dọ́là alámbà ìdá irú ẹni irú ẹni bẹ́ẹ̀ ti sọnù ní ìsọnù tó jìnà àti dọ̀lálù bàídù ń bẹ dọ̀lálù kọ̀ríbù ń bẹ ìzìnà tó jìnà ń bẹ ìzìnà tó sì súnmọ́ ń bẹ èyí tó súnmọ́ náà ni pé mọ́mí ní òdodo ni ọkàn ṣàṣìṣe ni kò sì ṣe wáàsí fún kọ́ pàkíyèsí ẹ̀sí dọ̀láàlù kọ̀ríbù ni ṣùgbọ́n dọ̀láàlù bàídù ẹni tí ó nígbà gbódodo sọ́lọ́n níbo ló ti bẹ̀rẹ̀ ìwọ gan fúnra rẹ̀ ọkọ̀ ọmọ ògbé mọ̀mù tí wá fẹ́ bẹ̀rẹ̀ báyìí ìgbàgbọ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ tí nígbàtọ́lọ́ ní ìsìnà tó jìnà yìí ó ní ọlọ́run tọ́ka sí pé ìṣekèfè sọ́lọ̀ nìyẹn bẹ́ẹ̀ náà ni níbi gbólú ọlọ́ọ̀bà alékiọlá tọ́sọ láàyè mínú ṣúrátù sábà ayẹlẹ́ẹ̀kẹjọ ọlọ́nibálé lẹ́dínà la yu'minuna bil akhirati fil adhabi wad dalalil ba'id àwọn èèyàn wọ́n ti pa mọ̀súfù rẹ̀ sífà wọn fílẹ̀ àti bílẹ̀ hayatil akhirati àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo sí ìsẹ̀mí ìkànnì tálò lẹ́yìn bàbá kò láyé filẹ̀ àdábì wọ́n mọ́ bẹ nínú ìyà lálìkìyàmà wàdọ́là alèlèbà nílé ayé wọ́n wà lórí ìsìnà tó jìnà tẹ́fẹ́tẹ́fẹ́ kọlọ̀ṣọ́ akó mẹ́ ìwánú anù tó jìnà tẹfẹ́tẹfẹ́ yẹn wọ́n tún máa wà ń bẹ̀ láyé àti lálìkì àmù sọ̀dọ̀láàlù yẹn náà ti wà lára gáìrì magdubi alim wà ládọ̀ọ̀lìn ọlọ́mọjà wà lójú ọ̀nà àwọn ẹni àánú bẹ́ẹ̀ náà ni dọ̀láàlù fìlìlúmìlì àmàlíyà olẹ́lẹ́ẹ̀kejì àwọn tọ́jẹ́ mọ́ múrò fìkíyà àkámùlì fìkíyà kíyàn fẹ́ mọ̀ dájọ́ kan kó sínà ń pa rẹ̀ kó sáìsì ń pa rẹ̀ dọ̀láàlù náà ni ṣùgbọ́n yóò sì ṣe é fewé mọ́ kọlọ wá mọ̀ kọlọ bí lọ́wọ́ àwọn àjọ̀gbọ́n ńlò ogun yẹn kọmọ́ wà lórí àánú lórí ẹ̀ tọ́rọ wọn bá pọkasọ tẹ́ yìí lè tíyùn náà wíyùn so ọwá lẹ́tọ̀ àti select kó wo ta ní lẹ́yìn ìgbà náà ni àfáwà Ferúsà Bárì wá sọ̀rọ̀ lórí ìntàpè ní al-idlal ìsọnínú ó ní ìsọnínú orísìí méjì ló náà tó kún sí o ó ní alákọ̀ọ́kọ́ an yakuna sababu ad-dalal ìsọnínú tó ṣe wípé in tó pìlẹ̀ rẹ̀ ní pé òun gan o ti sọnù already o ti fẹ̀ kan sọnù already mọ̀rọ̀kò tí yé sì so ìsọnù tó wá ṣe kí o ìsìnà tó wá kún fún nígbàtí yàn lo oko tó kú àdá ọkàn ọkàn rádà olùbáràn tí fún oko ó sì lọ sánkò ní lọ́bà kọrí sóko sẹ́yìn kó kó àdá kí ni ó sì fi ṣe ọdún wá dókò kọ̀ tún rí díẹ̀ pán ẹ̀wẹ̀ yọ́ wà lélòfò ní onírísẹ́sí waste time ẹ̀ ó bá sùkú ẹ̀jẹ̀ ṣùgbẹ́ náà lẹ́n tó ṣe gbé ó ti fẹ́ kan sọnù tẹ́lẹ̀ already ibi tó tún á ti fẹ́ mọ́ wá ojú ọ̀nà gan kò tí ẹ̀ sójú ọ̀nà mẹ́ra ó tún wọ̀ ẹ̀gbẹ́ sí ni so ó ní ìsìnà kan bẹ̀rẹ̀ àwọn ìsìnà ẹlẹ́ẹ̀kejì ìsìnà tó ikú ayẹkúnnà ìdọ̀lá sábàbá ń lè dọ̀lá àwọn èèyàn kan ní ẹ̀sì lọ́nà àwọn ẹ̀dá kan ní ẹ̀sì lọ́nà ìbá tí sínà tí ìbá sí àwọn ẹ̀dá kan tí ẹ̀sì lọ́nà oríṣi méjì tó pín sí nìyẹn ọwá ní talákọ̀ọ́kọ́ yẹn tọ́jẹ́ pé ìsìnàfẹ́ kan ti wà ńlẹ̀ lọ́dọ̀ ti ẹ̀tẹ́lẹ̀ kọ̀sẹ́ tó sì lọ́nà lọ́fẹ́ kan sìnà fúnra ẹ̀ olùn lọ sí ìtùtábà ọba mórílé ayégún níbo ìtùtábà wà ọ̀nà géètì ọba mórílé ayégún àbòdíbàdàn lọ́bá ní à ibi tí òun lọ rárá àwọn ilé ibẹ̀ fáìn gan ju gbogbo ilé lọ ayégún ọ̀lẹ́yọ̀ lọ fẹ́ lọ́hùn èyí tó ṣe pé ìsìnà tó yẹ pé okùnfà rẹ̀ ní dọ̀láàl ó ti sọnù bí kọjá yí pé èèyàn sọ̀rọ̀ àfún mímọ́lẹ̀ àbọ́sẹ̀ran mọ́lẹ̀ lọ bá jákùn olómi lẹ ń gbé ẹran ti dọ́ọ̀jọ́ bóò ni ó ṣe apadà wálé sẹ́ǹgbé fìtì náà nù tí èbá ṣe ń bá mọ̀ tó sì mọ̀ bí ó ti já àbẹ́ntọ́mọ̀ ipé tó ń rè àmì tó ń fi sí láàrè sẹ́ǹgbé yóò tún ma wọ gbóǹsó ní bóò lè ṣe wá látọ̀jọ́ bóò ni ó ṣe dólómi àpèjúwe yẹn o náà ní kọjá pé in ti ń jẹ́ òdodo gan o ń tọ́wọ́ ti ẹ̀fẹ́ kan mọ̀ bèèlè tàṣe pé yọ́wà kó fẹ́ mọ̀nà débẹ̀ bí ẹn tí wọ́n sí bí sí ilẹ̀ àwọn káàfì kò sí mùsùlùmí kankan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àbáwọn ẹni ànù ń bí díà ènìyàn bí sí àárín wọn iye rẹ̀ ò tí ẹ sọ bí àwọn wírìdì tí ẹ bí só láàrin wírìdì tọ́jẹ́ pípọ̀ mọ́ nǹkankan yà sàlátù fati sàlátù tùnjínà àti sàlátù orísìírísì tí àwọn fúnra wọn ẹlòmí ó sì máa kàbí gbàtọ̀ ẹgbẹ́ fatia jẹ́ ní ọwá sórí ni bọ́bá sì kàtàfátíà kò ní fakòmọ́ òkun rẹ̀ yọ́ àti gbogbo ọ̀rọ̀ tí wọ́n pa mọ́ ń dì inú ẹ̀ ń wà ní ẹ̀ so in ti ń jẹ́dọ̀ láàrù náà ti borí làákàí rẹ̀ bí ẹ bá ní kó bí ó bora kó súnra kí ìbá rí ọkùnrin lọ́wà kọ gbọ́rí láyé ẹ̀ dáa this is human right ah n tó bá wúyàn irú àwọn báyìí ni ẹjọ́ ń kó jọ ní United Nations àwọn tí wọ́n mọ̀ Ọlọ́run rárá àbí tí wọ́n sì lójú ọ̀nà Ọlọ́run wọ́n jọ wá mọ́ sọ ń darí ayé Amẹ́ríkà ní Iran kò lẹ́tọ̀ọ́ kó ní atomic weapon ó sì ní Israeli sì ní àwọn kọ́ntì kan sì ní òun sì ní kọ̀ lẹ́tọ̀ọ́ kó ní ẹwù nǹkan ó ti change ọ̀rọ̀ rẹ̀ láti àná sí yóò ní àbẹ́ ẹ̀kọ́ ni láti convince àwọn ọmọ ìlú ẹ̀ kí wọ́n lè follow rẹ̀ lórí pé ẹ kó gbogbo lọ tòótọ́ àwọn náà sì gọ̀tán lẹ̀ bí àwọn ọmọ ọ̀dọ́ ọ̀sìn táwọn náà ti wà láàrin wa wọ́n one way wọ́n mojú kejì jẹ́ bá rí lórí sẹ́ẹ̀tì ni wọ́n gọ̀kan lẹ̀ mọ́ wọ́n kàn ga lásán ni àwọn kàn ga lásán ni gbà wà sọ fún yẹ̀ pé mọ́mọ́ mo sì ń lọ sósì ń wò mí ó sì gbójú kò ń bẹ́ wọ́n ìtọ́sọ́ ń gbọ́ gbójú ṣẹ́gbọ́ ayé ti ń change ẹ̀rọ ayé ti ń change sẹ́ẹ̀tì sẹ́ẹ̀tì rẹ́ẹ̀dì dàgbọ́rú nẹ́ẹ̀tì ní ẹwà rí mẹ́ẹ̀dì káà àwọn kan sì kan lẹ́nu jọ́wẹ́ta ìdíyànsáré ń lọ ẹ̀rọ Ipe, nǹkan ó change ní bá ṣe ń gbówó bá ṣe ń ṣe nǹkan tí ó change January <laughs> táwọn kan sí fọ́tà fún ọsálẹ́ ń rẹ̀ ẹ̀rọ ọsálẹ́ ń rẹ̀ ẹ̀rọ láàá tó súnmọ́ mi jù gẹ́ sọ fún mi mo sì yìn mú sí bá ó lò ti ẹ̀rùn tóhun ìgbàgbàjá náà ti ẹ̀rùn ìtàlọ́ ti mo sì yìn mú sí bá irú yìí báyìí náà wọ́n lè fi tàjẹ́ ọmọ ọdún mélòó a ní machineries tí wọ́n fi lo implement ìdí wọ́n fẹ́ ṣe gẹ́ tó ti wà lẹ́ẹ̀ tí ó bá kó àwọn èèyàn rẹpẹtẹ ẹnu Nàìjíríà ò ní enough facilities sọ ẹgbẹ́ láàrin oṣù kan sí méjì yóò àti yóò ti mọ implement ẹ̀ ìmí ẹni náà mọ̀jẹ pọ̀mọ́ mọ́ tí wọ́n ṣe lófin ṣé pọ̀mọ́ kú lólómi ó kú lórí ọjà abẹ́ ẹ̀gbọ́n gbà kéde ẹnu rẹ́díò ni ẹ́ èmi á kéde rẹ̀ àwọn rẹ́díò kan tó fi wá sí ẹ̀yẹ <laughs> ṣé wá kú lọ́jà sáwọn èèyàn òṣèré wọn jẹ́ wọ́n láàlò cbt àfisẹ̀ wàíkì láwọn ìbá ti ń dáàmú kí mo sì yẹ ẹ̀mí ọ̀gbọ́n ní mo sì yẹ mo sí hàn ó ní ẹmọ́ tanra oúnjẹ ńgbọ̀ <laughs> ọ̀yá house of assembly gan ló ṣòfin pé in next seven years àbí five ní ẹ̀ẹ̀kà sí seven náà ní in the next seven years nǹkan ọmọ prepare kalẹ̀ <laughs> ọdún ọdún méje ṣe <laughs> bí ẹ̀ tẹ́ ni ẹ̀mọye sùkúù ti ń bẹ ní ọwọ́ Ìbàdàn lásán àpọ̀yọ̀ state àgbọ́n Nàìjíríà o ẹ̀mọye sùkúù tó yẹ pé àwọn ọmọ ọ̀rá kàtí ní fi jókòó mi níta ẹ̀kọ́ wà tó wá gbé pàmpútà wájú <laughs> tí wọ́n ti wá overpopulated ẹ̀mọye sùkúù tí kò sí ọdẹ kan lẹ́yìn gẹ̀tìmọ́ kò sọ́dẹ kan bẹ́ẹ̀ ẹjọ́ sí owó tí wọ́n kọ́kọ́ fi kọ́lé tí wọ́n lò lákọ̀ọ́kọ́ sí ni àbí tí wọ́n fi ra equipment tí wọ́n lò àbí tí wọ́n tún wá fi prepare electricity torí bí èyàn bá ń ṣèdánwò lọ tí nẹ́bá fi lè kú ojú pinnu àbí tí nẹ́bá dé padà CBT lẹ́yìn ìgbà náà ìtó wá borí ju gbogbo yìí lọ security tí ó wà máa sọ tí ń rà kalẹ̀ ohun tí nǹkan òfin ní ṣe tásìkò ẹ̀zámù ó fi tó tí ò tún ní ṣe tí ò fi tó ọdún kejì so ọdún méje tí ń dáhùn gan nǹkan tí ó dá Nàìjíríà ó ti pọ̀ kó tó wá kàyùn bóyá lè materialize torí nǹkan mí ìbẹ́ tó kó nídìí kìlù gan dáa ni wọ́n fi rí secure kìí ṣe pé skul nìkan wọ́n wà face gbáhàn fẹ́ secure rẹ̀ kabẹ̀ wọ́n jẹyàn wọn wọ́n jẹyàn wọn tútù àbí òun yóò bá ti wọ́n wí security dà owó tí wọ́n fẹ́ ràbí wọ́n ní owó lọ ṣùgbọ́n security dà tí ó fi nítumọ̀ tí wọ́n ṣe lọ́dún kìíní ọdún kejì tí ò ní wúkọ́ tí wọ́n pásánálì gan tó bá ra kọ̀mpútà tó bá fi pọ̀ bí 100 200 250 àwọn centers wọ́n gbọ́dọ̀ ní maintenance láàrin píríọ̀dù ọdún kan sí kejì tí wọ́n fi wá lò maintenance gbọ́dọ̀ mọ́ lọ tí ọba wá maintained yóò collapse ni wọ́n ní rílò mọ́ wọ́n kàn máa gbé ibi jáde sparks lásán so tá ti develop débẹ̀ ọlọ́mọ jẹ ọjà láwọ́ ẹ̀ sàmí ni kí ló wọ́n dáná lọ́rẹ́ ni yóò wúlò fún ọlọ́mọ jẹ ọjà láńsí bíi tiwa ẹ́kì <laughs> wọ́n ń ka alẹ́ theoretically yọ́ da ó se gbá ó sàwọ̀ ìta lọ́bá ìjìyàn sí ẹ lọ kàbán lamẹ́ríkà àwọn òrìṣe náà ẹ kàn Saudi Arabia àwọn òrìṣe ṣùgbọ́n Nàìjíríà arẹ́gúlétì náà ti ẹwà ọdún tàti ń bá bọ̀ yọ́ da yọ́ lọ́dà báyọ̀ náà tún bọ́ bẹ̀ ike bọ́yá yóò ti ẹ̀rí yẹn ṣe ní achievement kò lè bọ́ sípò gọ́vùnà lẹ́yìn tí ń bọ̀ òun náà tún sàṣetì ṣẹ́gbé nǹkan lánú kọ́lọ́n sànú wa o kó tún lọ wá sí dáadáa o sọ ẹni tó ṣe yí pé ìlú ẹbọ ní ń gbé àárín àwọn èèyàn kéèyàn ní ń gbé tí yẹ rẹ̀ ọ̀sọ́ sítọ́lọ́n ìran kan nínú ànù nìyẹn a jẹ́ pé tí ó kúnnú tí ó kó bẹ́ẹ̀ iná ni àlékún ìṣe kèfèrí sọ́lọ́run ẹni tó fẹ́ kan jẹ́ kèfèrí tẹ́lẹ̀ kèfèrí ni tẹ́lẹ̀ kò nígbàgbọ́ òdodo ń pa ọlọ́run ó tún wá burú ẹ̀yin àgbàlagbà tẹ́ ní ìrírí jù wa lọ ó ṣe é ṣe kẹ́ rí babaláwo tó dá níwà èmi ò tí ìrírí o ṣé babaláwo ń bẹ tó dá níwà láàpẹ babaláwo ní o ó ń fá ní o ó sì wá dánwà nílẹ̀ káàrò jí ọrẹ wọ́n mọ̀ wọ́n èyí tí a ń pè lẹ́sìn yẹn ó ti lọ́pọ̀ mọ́ oògùn ṣíṣe ń gbọ́ pé ìpìlẹ̀ rẹ̀ ṣàìtọ́ náà ni ni a fi ń pè lẹ́sìn ṣètọ́ náà ló sì wà ń di ogun sísà ṣubú ní oṣù ajẹ́ bàbá lọ́wọ́ tí ó wà tún adánwà tí ẹ bá gbé wá sọ́dọ̀ rẹ̀ náà ni ó ṣe tí ẹ bá fún lówó náà ni ó ṣe àbí yorùbá mi ò yé ni bàbá ẹlẹ́bùn bọ́n ìjẹ́fẹ́ kọ́ Òṣogbo sọ́rí Òṣogbo tí nẹ́pà lọ jáná rẹ̀ nínú ẹgbùn náà wọ́n ti sọ wọ́n lọ jáná ọba sì jáde sọ wọn pé àmọ́ jáná òun ló lọ jáná lọ́ba yóò padà ní kọ̀bá lè sọ kálẹ̀ mọ́ <laughs> ọmọ ọba lè sọ kálẹ̀ mọ́ lórí igi síbọ̀ yẹ kọ́ sọ kalẹ̀ kí wọ́n wá pé ìwé mi rè wá wò ó wọ́n sanwó bí ìbá sì sanwó lọ sanwó ní kòkòrò sì rí kọ́lọ̀ <laughs> sàánú wa o so tí káàfìrí tó bá tó lékún kúfúrù ara dọ̀láàlù nìyẹn tó tún wá fa ìdìláàlù ó ti sọ́nù ọ̀rẹ́dì ó tún wá lékún nú ẹ̀ inú súrátù Al-Imran àyà 90 ọlọ́bá sọ pé innal ladhina kafaru ba'da imanihim thumma zdadu kufran lan tuqbala tawbatuhum wa ulaika humud dallun ọlọ́ni dájájú àwọn èèyàn tí wọ́n ṣe kèfèrí sọ́lọ́un lẹ́yìn ìgbà tí wọ́n ti nígbàgbọ́ òdodo tẹ́lẹ̀ thumma zdadu kufra wọ́n tún wá lékún dọ̀lá ni wọ́n bá kì ọlọ́run tó ń sọ fún wa nínú 136 dey 140 ìpé ya ayyú alladhina amanu mo pè ẹ̀yin tẹ́ nígbàgbọ́ òdodo sọ́lọ́run aminu billahi wa rasulihi

ẹ yóò tọ́ bá ṣe kèfèrí sọ́lọ́run àtàwọn màláíkà rẹ̀ àtàwọn tírà rẹ̀ àtàwọn òjíṣẹ́ àtijọ́ ọ̀kan irú ẹni bẹ́ẹ̀ ó ti sọnù ní ìsọnù tó jìnà innal ladhina amanu thumma kafaru thumma amanu thumma kafaru thumma zdadu kufran lam yakunillahu liyaghfira lahum wala aliyahdiyahum sabila wọ́n tún ṣe kèfèrí sọ́lọ́run wọ́n tún padà kó ń bẹ́ wọ́n tún padà sínú islamu lẹ́yìn ìgbà náà wọ́n tún ṣe kèfèrí sọ́lọ́run tó mọ́ sí dáadù kúfúrọ́ kèfèrí wọ́n tún agbópọn sí ó ti ṣe islamu rí ó ti mọbi táwọn mùsùlùmí kù sí tí ẹ̀ lónú wá lè ẹ bá fẹ́ mú wọn báyìí ni ẹ ṣe lámúyẹkú ní láhùlíyẹ kòfèrè òun ọ̀wà fúnkún òun forí jì wọn wọ́lá alìyà àdíyà òun sẹ́bí láà òun ọ̀rẹ́ láti fi wọ́n mọ́nà wọ́n ti sílẹ̀kì ànù fúnra wọn fún ọwà lórí ànù yẹn bashiri ni bi munafiki bi dùnú ṣùgbọ́n dùnú bashiril munafikina lọ fún àwọn munafiki lọ fún wọn ní ròdù bí anna lahum adhaban alima ìyà ẹlẹ́tẹ̀ lérò ń bẹ fún wọn lórí iṣẹ́ tí ó ń ṣe alladhina yattakhiduna likafirina awliya min dunil mu'minin àwọn tó ṣe yí pé àwọn káàfìrí ni wọ́n sọ di ọ̀rẹ́ mọ̀lẹ̀ ọ̀rẹ́ ayò wọ́n fi mọ́mìnì lẹ̀ alẹ́lùmí ma sọ lẹ́nu ohun ìbò ohun ìbò ohun ọlọ́rẹ̀ ń tó ohun ó sì pẹ̀rẹ̀ mùsùlùmí ó sì lóhun kírùn mọ́ náà fi kí wókú ìndà homole ìzátà ọlọ́ni sí wọ́n wá agbára lọ́dọ̀ wọn pé ó náà ni pé àwọn mùnáfìkì wọ́n lọ lẹ̀dí àpòpọ̀ pẹ̀lú àwọn káfìrì pé káwọn ilé gbógun ti ànábì wa sallallahu alaihi wasallam àtàwọn ọjọ́ rẹ̀ ọlọ́run wá níbi ẹ sá lọ àyẹ́bùtagún náà ń da humule ìzátà sẹ́ ń wá agbára lílékè bíborí ọwọ́ ọlọ́run ló nínú àwọn àfáwà tí wọ́n máa kọ́ áńké wọ́n ní alàzízù ọlọ́ọ̀bá adéborí yóòbá tí wọ́n máa fúnnu ọlọ́ọ̀bá adéborí ọlọ́ọ̀bá alágbára tó pé agbára borí gbogbo nǹkan zala a a fún ìpérò àwọn èèyàn bẹ́yẹn tí wọ́n bá ti gbọ́ aya ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run yukfaru biha wọ́n ṣe kèfèrí sí ní wa yustahza'u biha wọ́n máa fi sáwẹ́wà ni wọ́n máa fi sàwàdà ẹnìkan wọlé tí àjọ kan arákò ti ọ̀rọ̀ ànábì ọlọ́run fún lọ́bá ní gbogbo ń tẹ́rù <laughs> àwọn èèyàn kéèyàn wò lélẹ́yìí munafiki burúkú anẹ́gbẹ̀ wá ní jẹ́ dasọ́lá fàlà taq'udu ma'ahum ọlọ́ni ẹ gbọ́dọ̀ bá rú àwọn èèyàn bá yẹ jókòó hatta yakhudu fi hadithin ghairihi tí wọ́n fi máa sọ̀rọ̀ mí tí ò ní jẹ́ ikú wọ́n ń fi ọ̀rọ̀ Ọlọ́run bá bọ̀dá agége oríṣiríṣi fàbú fàbú ìsàǹgbé kalẹ̀ nínú àwẹ̀ ìsàǹgbé kalẹ̀ oríṣiríṣi kódà àwọn obìnrin gan ẹ̀ tí wá mọ̀ pé àsórí yìí ò ti tọ́nù báyìí sọ pé dandan ò kí ní yìí mọ́ ńgbà ńgbìyàn bá jiná àbẹ́ sọkúsọ tó ti tako bàbá wa

kọjá kẹ́ bá wọn jókòó àfi tí wọ́n bá ń sọ̀rọ̀ míì yàtọ̀ sí pé ń fi àyà ọlọ́run àti sunan sọ sáà sọ èrò wa nígbà tí wọ́n sọ̀rọ̀ pé ẹ ń bá fẹ́ mọ kí òun lòun sọ fún nǹkan kan níbo ló wà ọlọ́wọ́ àánú tíra kan tí ẹ ń pè ní al-hadisul qudsiyya tí è bá ṣe pé àwọn èèyàn tí àrùn ọpọlọ bá ń dà láàmú àbẹ́yìn tí ó jẹ́ láìmọ̀ kan al-hadisul qudsiyya hadisul qudusi tíra wo àmìyàn àdíṣù sí àpọ̀ tíra tó gbókọ lórí ọ̀pọ̀ tó ta ló ṣe ta ló kó jọ tó fi á jẹ́ pé èyàn lọ wo pé kò fún sọ́fà ọba náà ti ẹ̀gbọ́ ọba ó sì dájú ọmọ rẹ̀ rí inú tẹ́nu ẹ̀kẹ́ sí àwọn náà sì gbà wọ́n tí wọ́n jù gbà kọ́ mọ́ brainwash àwọn ìkan sọ lórí net náà jò ní mo rí jò ní ó ní àfáà kí tá àfáà wọn máa ń pè wọn lọ bí náà àwọn tẹ̀lé lọ ní àfáà làgbájá tí wọ́n jọ wà bẹ́ẹ̀ ni ìyá àwọn bá la hawla wala quwwata illa billah kò lè máa lọ bẹ́ẹ̀ àsìkò tí gbogbo ẹ̀ ọ̀fọ́ nìkan láàmú kò lè máa lọ bẹ́ẹ̀ kọ̀ ìbàjẹ́ ọlọ́run ní wa qul jā'al haqqu wa zahaqal bāṭilu innal bāṭila kāna zahūqā òdodo dé ìbàjẹ́ ọ̀dọ́ kò sínú sí ọlọ́run pé kíbàjẹ́ ọjẹ́ pé ní wọ́n àmọ́ lékèlékèlékè rárá o temporary ni àsìkò tí ó lọ sí nìkan lọ́lọ́run bá mọ̀ ọlọ́run bá kábàjẹ́ ń lẹ̀ ọlọ́run ti tóbi ọlọ́run wọláàánú rẹ̀ ó ń ṣì àwọn èèyàn lọ́nà

sáwà tí ẹ mọ̀ táàmà ìké ilé ìjódòdó ilé ìjódòdó àwọn tí ó wà mọ̀ kan wá pọ̀ tí ẹ jẹ́ mùsùlùmí ó yẹ ká kó wọn lékàn kí wọ́n mọ́ sọnù lẹ́yìn ìgbà náà mùdírù ti sọ pé ẹkọ́ wa ń kí ó lórí social media ẹkọ́ wa ń kí ó ẹmọ̀ gbọ́ ọ̀rọ̀ jinlẹ̀ nìyẹn ọ̀jọ̀gbọ́n ọmọ ọ̀jọ̀gbọ́n tọ́lọ́nkọ́ mọ́ sọ̀pọ̀lọpọ̀ dáadáa fún ẹ̀kọ́ wa ń ké lórí social media sí bí ìjà àfà lẹ gbé lọ bẹ̀ ẹjá jàǹfà ní ìjà àfà yẹn ẹ máa sọ̀rọ̀ kóbokòbó ránran èébú yẹ̀yẹ́ ẹ máa tú àdísì ntùkútù ẹ máa tú àyàkúrá ntùkútù kọlọ̀nkọ́ bá yí wọn padà sí dáadáa kọ́sàlẹ̀kùn tọ̀sọ́nù fáwa náà ọlọ́run ní ẹ má bá wọn jókòó àtàyà kúdó fi àdífí ń gẹ́rì tí wọ́n fi máa sọ nǹkan míì tí ò ní jẹ́ pé wọ́n ń fi ọ̀rọ̀ ọlọ́run wọn fi ń sàwẹ́wà ẹlòmí ààrẹ ọ̀kan ń bẹ lọ́kàn rẹ̀ yóò tún wá máa jùlọ sínú ìbàjẹ́ inú dọ̀lá nìyẹn ọlọ́run ní innakum idha mithluhum tẹ́ bá ti bá wọn jókòó ẹ̀yin náà dirú wọn náà nìyẹn innallaha jami'ul munafiqina wal kafirina fi jahannama jami'a dájọ́jọ́ ọlọ́run bá alékẹ́ ọlá gbogbo mùnáfíkì yóò kó wọn jọ àti káàfìrí gbogbo wọn lápapọ̀ wọ́n jọ wà ní ọjà ànàmà ní àwọn sọ̀bẹ́sẹ̀lú ọláwọn èèyàn sọ wípé òun èkírùn bọ̀dá agége náà ni ó náà ní fẹ́nu ayọ́ láwọn èèyàn sọ pé òun èkírùn ààrẹ ẹsẹ̀ darí ó ní yókòlò fẹ́ kí lójú kí wọ́n máa lójú èèyàn tí káàkiri ọmọ asáálé kọmọ̀sí mọ́sálásí mọ́ ọ̀rọ̀ mùnáfíkì ọ̀rọ̀ ẹ̀sọ̀ bẹ̀rẹ̀ tẹ̀lú ipò tọ́ wà sí pípò kọ́ jẹ́ ìmáàmù ni táwọn èèyàn tó lẹ́yìn rẹ̀ bó làwọn yóò ṣe a máa dá òtù pé ìmáàmù sí kírun sẹ́yìn <laughs> pé mùsíbà ni ẹ nígbà tí wọ́n ti bígbà táwọn ṣí àti fowó ráyàn wọ́n ti fowó ràgbé sí ayé yàn tàn yẹn yẹn bẹ́ẹ̀ lọ́bẹ̀ jẹun kọ́kàn máa dẹ́ láwọ̀ kọ́ máa jẹun lásán ó sì máa ṣí àwọn èèyàn lọ́nà kọlọ̀n dákùn kọ́ bá yí padà sí dáadáa àtàwà náà ọ̀là àti ọlá àánú rẹ̀ hádà wa sallallahu ala nabiyyina muhammad wa alihi wa sahbihi wa